wọ́n lẹ́nìkan ń ṣègbéyàwó ọwọ́ apò oníwàásí kan oníwàásí yẹn wá sọ pé àáfàá wa àgbà ahmadu bunu taimiya rahimahullah ó lọ sọ pé tíyàn bá fẹ́ fẹ́yàwó tíyàwó wa sọ pé sọ̀dá kí mi nìyí o nọ́mbà one ò ní fẹ́yàwó mi lé mi Number two, inú ilé òbí mi ní máa gbé, ibẹ̀ ló ti wá máa sọkọ mi. Number three, ọmọ pé mi náà ka ẹ̀kọ́ nítorí náà mo sì ti ń ṣiṣẹ́ iṣẹ́ tí mo ń ṣe yìí ò ní stọ́pù ẹ̀ mọ́ mi lọ́wọ́ ọ̀wọ́n tí mo fẹ́ gbà gẹ́gẹ́ bí sọ̀dá àkínú wọ́n ní àáfàá yìí sọ pé àáfàá ahmadu bunu tẹ̀míyà sọ pé tí ọkọ bá ti gbà pé òun ó ṣe àwọn nǹkan náà fún tí igi bá fi so ó ti dèèwọ̀ fún ọkùnrin náà láti fẹ́ ìyàwó mi lè ó déèwọ̀ fún láti mú un jáde kúrò nínú ilé ibi tó lóun máa gbé lọ́dọ̀ àwọn òbí rẹ̀ ó sì déèwọ̀ fọkùnrin náà láti dí i lọ́wọ́ láti ṣe iṣẹ́ iṣẹ́ tí ó ti ń ṣe ṣáájú kí ó tó fẹ́ sẹ́yìn obìnrin ń gbọ́ wọ́n ní tẹ́ ẹ bá sọ fún ọkọ tẹ́ ẹ fẹ́ fẹ́ wípé sọ̀dá àkí mi tí mo fẹ́ gbà lọ́wọ́ rẹ ni pé ò ní fẹ́yàwó mi ilé mi wọ́n ní tọkọ bá ti gbà wọ́n ní àrọ́ ti rọ̀ mọ́nu o pé ọkọ yín kò gbọ́dọ̀ fẹ́ ẹlòmíì lé obìnrin òun títí tí ó fi kú. mọ́síálà yìí nǹkan mẹ́ta láàyè rí wò lára rẹ̀ tá a fi mọ òdodo. obìnrin tó bá ọkọ ẹ̀ májẹ̀mú pé ọkọ òun ò ní fẹ́ ìyàwó mi ile òun tàbí ọkọ òun kò ní mú òun kò nínú ilé àwọn òbí òun tàbí ọkọ òun ò ní dìrún lọ́wọ́ iṣẹ́ tóun ń ṣe tàbó ti mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ ó fi fi ṣe rẹ̀ fún ọkọ rẹ̀ ìbéèrè ni pé number one irú akidu yìí ṣọlá láàfíà ṣáà lè pè ní ìgbéyàwó nínú Islam ìbéèrè kejì ǹjẹ́ ó di dandan fún ọkọ láti pé àwọn májẹ̀mú náà fún aya rẹ̀ tí ó bá gbà láti fẹ́ lórí àwọn májẹ̀mú yẹn ìkẹta tí ọkùnrin ìbá yarí lẹ́yìn ìgbà tí wọ́n fẹ́ra wọn tán kí ni ẹ̀tọ́ tí obìnrin yìí ní lábẹ́ òfin àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí ni ó mú wa yanjú tàbí àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí láàfin yanjú àwọn mọ́síálà yẹn fèsì sí ìbéèrè àkọ́kọ́ lórí ẹ̀ pé ṣé ìgbéyàwó bẹ́ẹ̀ ní àlàáfíà ó lálàáfíà. La gbogbo àwọn àfáà náà sọ pé ó lálàáfíà tí obìnrin bá gbé májẹ̀mú kalẹ̀ fún ọkọ rẹ̀ pé o ò ní fẹ́ lòmíì lémi o tàbí o ò ní mú mi kúrò nínú ilé bàbá mi o tàbí iṣẹ́ ìṣe tí mò ń ṣe yìí ìgbọ́dọ̀ fi ọtán kọ́ sọ pé mi ò ní ṣe mọ́ o kọ́ wá sọ pé àwọn ìyàwó tèmi full housewife ní ẹ máa jẹ́ o tọkọ bá sọ pé bẹ́ẹ̀ ni fún aya rẹ̀ wọ́n nígbèyàwó náà ní àlàáfíà gbogbo àwọn àfáà pátápátá náà gbà pé àdéhùn yẹn o kò bà yìgì yẹn jẹ́ torí pé àwọn àdéhùn kan bẹ tí máa bà yìgì jẹ́ wọ́n ní àdéhùn tí ó bà yìgì jẹ́ yóò jẹ́ àdéhùn tó forí sọ àǹfààní yìgì. So, láàrin àwọn méjèèjì tàbí àdéhùn tí ó sọ haramu di halal tàbí tí ó sọ halali di haram ok nípìlẹ̀ àwọn kan kọ́kọ́ sọ pé irú àdéhùn yìí kò dáa àwọn kan ní ọ̀dà àwọn tí wọ́n ní kò dáa wọ́n ní tẹ́ bá wo àdéhùn dáadáa pàápàá jùlọ èyí tó sọ pé kọ́mọ fẹ́ yàwó lé òun ọmọ fẹ́ sọ àlàálì di haramu fún ọkọ àwọn tí wọ́n sọ pé àdéhùn yẹn dáa wọ́n ní rárá kò sọ àlàálì di haramu wọ́n nítorí wípé àlàálì ni nǹkan náà kì í ṣe ọ̀ranyàn kọkùnrin ó fẹ́ méjì kó fẹ́ mẹ́ta kó fẹ́ mẹ́rin halali ni kì í ṣe ọ̀ranyàn ohun tó bá sì jẹ́ ọ̀ràn ohun tó bá sì jẹ́ halal ohun tó bá jẹ́ halali o lè ṣe o lè má ṣe sásìmọ̀ pé halali ni wọ́n ní díàfọ́ ọkọ mú àìní ṣe é ni kì í ṣe kó sọ di èèwọ̀ fún ọkọ ìwọ ọkọ mi ò ní fẹ́yàwó mi ìlémi ló wí kò sọ wípé o gbọ́dọ̀ gbà pé èèwọ̀ ni fún ọ láti fẹ́ ẹlòmíì lémi so o ò ní fẹ́ ni kò sọ àlálì di haramu nígun méjèèjì bá tún padà gbà wípé àgásí pé májẹ̀mú yẹn kò ní pírọ́blẹ́mù nínú. nǹkan kejì tí wọ́n tún wòye sí ni pé májẹ̀mú tí ó máa jẹ́ májẹ̀mú tí ó ba akídù yóò jẹ́ májẹ̀mú kan tó forí sọ ìgbéyàwó láàrin lọ́kọláya irú májẹ̀mú bẹ́ẹ̀ ó ní kí obìnrin fẹ́ ọkọ kọ́ wá bá dá májẹ̀mú wípé ò ní súnmọ́ mi o ò ní súnmọ́ mi rárá o ah lára ìgbéyàwó ó ní àṣepọ̀ lọ́kọláya wa ó ṣe wá ní kí ó sì wá sọ pé kọ́kọ̀ rẹ kọ́ mọ̀ súnmọ́ irú májẹ̀mú yẹn ó forí sọ ìdí tí a fi ń ṣe ìgbéyàwó tí ó bá jẹ́ nítorí ìbálòpọ̀ ìgbéyàwó kankan ò ní wáyé àmọ́ nítorí pé ká lè máa lẹ́tọ̀ọ́ síra wa lọ́lọ́run fi ní ká ṣe ìgbéyàwó láti wá dá májẹ̀mú àìní súnmọ́ yàwó ẹni àìní súnmọ́ mi wọ́n ní irú májẹ̀mú bẹ́ẹ̀ ó forí sọ ìgbéyàwó agásí pé ìgbéyàwó yẹn kò ní lálàáfíà tí wọ́n bá so lórí májẹ̀mú ṣùgbọ́n ní ti máfẹ̀yàwó lé mi wọ́n ní kò forí sọ ìgbéyàwó wọ́n nítorí pé yóò jẹ́ àǹfààní irú májẹ̀mú yẹn máa jẹ́ àǹfààní fún yàwó ni òun nìkan lè wà nínú àgbàlá ọkọ rẹ̀ ní kókó ni wípé àwọn àfáà gbà pé kò sí kankan nu amẹ́jẹ̀mú yìí o tó ṣe kí ni tó ba yìgì yẹn jẹ́ yìgì yẹn wà valid ṣùgbọ́n mo fẹ́ fi kankan fún un o ní ìdí kó o fi ṣe dáórì o ní ìdí ẹ̀ torí pé ibi tí ń padà bọ́ rẹ̀ já sí o rí pé kò ní pè tó bá fi ṣe dáórì. hin to fi se ni suru tufinika mo fi se daori nitori wipe won kan ni igbe yawo iye validi ni so n gbo in kan miin pada padasele in si n bele yi ofa oju oje lo se eje ilu ni nje ofa emodu si nje ofa ninu awon abuleko ki nbe tabakon je ofa taa òjé wà ń bẹ̀ abúlé míì tún wà ń bẹ̀ abúlé míì tún wà ń bẹ̀ ẹlòmíì wá lérò pé tí ẹ̀ bá ti dé ọ̀fà kò sí abúlé míì mọ́ tí wọ́n fi kan ọ̀run àfi òjé kìsògé ti ìbàdàn bí o àfi òjé wọ́n fi á sọ pé à ìsìn bẹ lẹ́yìn ọ̀fà ó ju òjé lọ o kìí ṣe kìí ṣe èjé o pọ̀tígbọ́ now kìí sí ẹ̀fà kìí sí ẹ̀fà now ẹ wá máa gbọ́ àṣùrùtù fi nìka májẹ̀mú tó bá wáyé láàrin ọkọ àtìyàwó lórí ìgbéyàwó wọn ó ní kó tì bọ̀ má fi ṣe sọ̀dá àkí rẹ ọkọ wọn ó padà fẹ́yàwó mi. yóò padà fẹ́ ìyàwó míì gba sọ̀dáàkì rẹ lọ́tọ̀ dá májẹ̀mú lọ́tọ̀ ibi táwọn àfáà gbọ́rọ̀ yìí sí ni abẹ́ àṣùrùtù fìníkà wọn ò gbé sí abẹ́ kó o fi ṣe sọ̀dáàkì rẹ ìyẹn jẹ́ ẹ̀rọ nọ́mbà one látọ̀dọ̀ arákùnrin hùn kìí ṣe kó fi ṣe sọ̀dá àkí rárá ó dá májẹ̀mú ni obìnrin dá májẹ̀mú pẹ̀lú ọkọ rẹ̀ lórí ìgbéyàwó wọn pé fífẹ́ fẹ́ fẹ́ yìí o àdéhùn tí a fi fẹ́ra wa ó rèé o sọ̀dá àkí ọlọ́run ló gbé sọ̀dá àkí kalẹ̀ fún ara rẹ̀ nǹkan kò yí yẹn padà ok o sì lè gba anything ṣùgbọ́n bá a ṣe máa bára wa lò pọ̀ nígbèsí ayé wa ó ní pé ìfẹ́ kò fẹ́ lómi ìlémi sọ faramọ́ tọ́ba ní òun faramọ́ ẹ̀kọ́ lẹ̀bẹ̀ inú ilé bàbá mi ló ti àmọ́ sọ́kọ mi torí pé bàbá mi ò bí obìnrin kankan àfi èmi ìsì jẹ́ kí bàbá mi ọmọ ráre wọ́n ti dàgbàlagbà ìyá mi náà wọ́n ti darúgbó èmi ló kù wọ́n kù tí màmá ogún tó wọn so ti yé so ọkọ òṣèré mọ̀ níní so díàfọ́ inú ilé bàbá mi self-contained self-contained wà ń bẹ̀ duplex wà ń bẹ̀ so ọmọ wà bẹ̀ ọba òǹfaramọ ẹ̀kọ́ rẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n á máa gbọ́ o ní ilé di bùkátà òbí mi lé ọ lórí bùkátà tí ń bẹ lọ́rùn ẹ̀ ni pé kọ́ ọbọ mi kọ́ ọbọ ọmọ tí ń bá bí fún ọ bùkátà àwọn òbí mi ọlọ́run ò gbé kàn ọ́ lórí torí pé o fẹ́ mi therefore iṣẹ́ tí mò ń ṣe yìí ó ní màá fi máa ṣètọ́jú àwọn òbí mi kì í wá jẹ́ kí màá wá fi ọ tán lọ́wà ní àgbọ̀dọ̀ ṣiṣẹ́ mọ́ o tó sì lágbára kó o bá mi ṣe ojúṣe mi so yọ́wà wà ní àdéhùn tàbí fẹ́ra wa wípé iṣẹ́ náà ní ìmọ̀ ṣe lọ o kí n lè bá a máa bọ́ àwọn òbí mi ò ní mo fara mọ́ ẹ̀sìnjọ́ sáyìn rẹ̀ ìyẹn náà ń pè ní àṣùrùtù fìníkà. àwọn àfáà wa sọ pé gbogbo mẹ́jẹ̀mú yẹn yálà ọ̀kan ń bẹ̀ ni o méjì ni o àpapọ̀ rẹ̀ ni o wọn ní kò forí sọ ìgbéyàwó yín ìgbéyàwó yín ní àlàáfíà ìyẹn jọ́rọ̀ àkọ́kọ́ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ǹjẹ́ dandan ni kí ọkọ ó pé mẹ́jẹ̀mú torí pé ọ̀tọ̀ ni àti jàwùsá o ọ̀tọ̀ sì ni àti ṣe kí ni àti mumi sí o ah, ìgbà àṣàdéhùn ìgbàyùngbà o. ìgbà ìpé àdéhùn ní tìkọ̀tìkọ̀ o ọ̀pọ̀lọpọ̀ wa la máa ń ṣe àdéhùn fáwọn obìnrin tá a máa ń fẹ́ lójú ọ̀nà àwọn obìnrin náà máa máa ṣàdéhùn fún wa irú àràbà yìí ni màá dá irú kí nígbà yìí ni màá ṣe ọkọ náà sọ pé bó ṣe ń wọ̀ mí yìí nígbà yìí màá ṣe fún ọ ẹ̀yin obìnrin ẹtẹ́ tí yín báyìí ẹtẹ́ tí yín báyìí báyìí torí pé ẹ̀yin lè sábà máa ń jẹ́ victim kẹ́ ẹ gbọ́ yé dáadáa kọ́ mọ́jẹ̀ kẹ́nìkan tì ọ́ kọ́ mọ́jẹ̀ wọ́n tàn ọ́ jẹ. àdéhùn yìí àwọn àfáà ní kò bá yìgì jẹ́ ṣùgbọ́n ìbéèrè tí ó tẹ̀lé ni pé tọkọ bá yapa àdéhùn kọ́ àbí ṣé dandan ni kó pé àdéhùn yẹn àwọn àfáà wọ́n pín sí méjì o wọ́n panupọ̀ lórí pé wọ́n panupọ̀ lórí pé kò bá yìgì jẹ́ wọ́n wá pín sí méjì nígbà tó di implementation àwọn kan ní àdéhùn yẹn dandan ni fún kò pé kò gbọ́dọ̀ fẹ́yàwó mi kò sì gbọ́dọ̀ mú kóònù lé bàbá rẹ̀ kò sì gbọ́dọ̀ di lọ́wọ́ ọṣẹ́ àwọn kan ní kò pọn dandan fún wọ́n ní ọ̀pọ̀ dandan fún wọ́n ní tí yóò fi pọn dandan fún ni wípé ó ní kó má fẹ́ lómi ṣáwà ọkọ rẹ̀ ó ju tiẹ̀ lọ kí lẹ́sẹ̀ kọ́kọ́ ló ṣe agbára ọkọ rẹ̀ níbi ìbálòpọ̀ ó ju ti ìyàwó lọ débi pé ìyàwó gan sọ fọ́pọ̀ yìí pé ọ̀gbọ́ a ṣe time table ni o sọ́ọ́rí kọ́ ọmọ kan lẹ́kùn gàdá mi lójoojúmọ́ yìí ara tèmi ò gbé o so bẹ́ẹ̀ dá bá sí wa ní Monday jó di Friday o ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ ni o ọkọ ọlọ́run sì dá pé débi pé ojoojúmọ́ kì í rẹ̀ láì lòògùn. wọ́n ní sáwàá ti torí pọ́ bá nìkan ṣàdéhùn lẹ́wàá ní kọ́lọ́ máa ṣe sìnà ni àdéhùn burúkú nù. tẹ́rí pé kéètì lágbára díẹ̀ ìwọ tí ọpẹ ti sàdéhùn fún na me and you swear kí ń jẹ́ na me and you láti kọ̀tọ́pọ̀ ń bọ́ sàdéhùn àwọn kankan bẹnu ọpọlọ rẹ̀ ńgbà náà ló fi gbà ìkíní kò fẹ́ kọ́ lọ́wọ́ kò fẹ́ kó gbọ́mọ̀ lọ́wọ́ ní gbogbo ọ̀nà pé a ìwọ́de a ọwọ́ olè mi ni o ìkejì ó rẹ̀ gẹ́gẹ́ pé ìbówó fi fẹ́ yàwó kí tó rówó ti ẹgan tí fi fi ọ̀gan ó níbi mo rìn dé ọ̀tún á bá mi sọ̀rọ̀ pé kì mọ́ fẹ́ yàwó mi níbo lówó òun wà tí mọ̀ káàkiri báwọn rẹ̀ gẹ́gẹ́ tí ò kò sì mọ̀ pé ọlọ́run ọba nígbà míì tí ẹ̀ bá fẹ́ ìyàwó àkọ́kọ́ tán lọ́lọ́run ṣẹ̀wá sínà fún. ìkejì ó tún wọra ẹ̀ pé à sẹ́mi tí ẹ̀ ń wulẹ̀ lè máa ráàyè máa súnmọ́ bí n tó bá nù tí ìsì á sọ pé agbára mi ju tiẹ̀ lọ. sẹ́mi tẹ́kẹ́ tí n bá ti súnmọ́ ọlẹ́ẹ̀kan báyìí ń sùn lọ ni bó ṣe fi ara rẹ̀ nu nígbà yàrá wa wọlé tán ní àdìẹ sí i. bó ṣe ń bá fúláàtì lọ ní ọmọ bá dúpúlẹ̀tì lọ ní àwò pé ọlọ́mọdé ń ṣerú ayé o ọlọ́mọdé sọmọ mi ní elétí kan o ṣé ìwọ nìkan ní ọlá yìí rárá o rárá o ìlọ sọ fún ìstáàtù ni wọ́n bá ń bá ọ sọ̀rọ̀ wọ́n bá ń bọ́ sọ̀rọ̀ ọlọ́run àwọn nǹkan tí ó ti ọkùnrin nìyẹn ordinarily kò yẹ kọ́kù yóò tẹ́wọ́ gbàrú ẹ̀ pàápàá jùlọ condition number one pé kí n má fẹ́yàwó mi lè ọ kò yẹ rárá kọ́kù yóò tẹ́wọ́ gbà àmọ́ ọkùnrin tẹ́wọ́ ọ tẹ́rí sí i torí pé ó wora rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ò lè ní lárí mọ́ ó fẹ́yàwó tán ọ̀ládé àlàáfíà dé agbára dé okun dé ẹni tó rẹ́ǹtì ilé ọwọ́ adẹ́n tó kọ́ ọkọ̀ three bedroom bí mẹ́rin bóòlù bí kó ṣe máa gbé three bedroom mẹ́rin ẹni tí ó fi so ẹ̀yin obìnrin tẹ́ ń gbọ́ mi ló máa ń sí méjì o àwọn kan sọ pé dandan ni kó pé àdéhùn yẹn àwọn kan sọ wípé kò pọn dandan wọ́n yàn pọn dandan wọ́n rún máa bẹ́ẹ̀ ọ̀rọ̀ tá a máa bọ́bìnrin sọ lásìkò tó wà lójú ọ̀nà tọ́rọ̀ yìí èso dodo abẹ́bí tí ń rún mọ́nù ìtọ́wà tẹ̀lé yẹn ni pé ó pọn dandan kò pọn dandan ọ̀rọ̀ wá di ìyapa àdéhùn kí ni ẹ̀tọ́ obìnrin lábẹ́ òfin ó pọn dandan lọ́dọ̀ àwọn tó pọn dandan kò pọn dandan lọ́dọ̀ àwọn tó ti pọn dandan ó ti wá ṣẹlẹ̀ báyìí kí ló fẹ́ jẹ́ fèsì obìnrin gbogbo wọn ni ó tún wá panupọ̀ padà ó wí pé irú obìnrin bẹ́ẹ̀ ó ní àǹfààní láti seek fún divorce nítorí pé àdéhùn tó gbé àdéhùn tó gbé síwájú ọkọ ẹ̀ tọkọ ẹ̀ tẹ́wọ́ gbà yẹn àdéhùn tó jẹ́ bẹ́nẹ́fìtì tara ti ẹ̀ ni. tí nǹkan mi ọba tún wá yíwọ̀ tágbára rẹ̀ ò ní gbé wọn ní nígbà náà ó ti lẹ́tọ̀ọ́ sí kó béèrè fún ìkọ̀sílẹ̀. tàbá omi tó wá gá sí tàbá omi tó gá sí ni mo sọ wípé irú àdéhùn báwọn tábà tiẹ̀ sọ pé kò bá yìgì jẹ́ kèé sí àdéhùn tó sọ pé ẹ̀hẹ́n wọ́n ti ní ọba yìgì jẹ́ àá lọ sọ pé àdéhùn tó mọ gbé síwájú ọpin inú wo bí ó parí sí. alẹ́ mẹ́sìn lóòdò ní a lè fi tipátipá sọ pé kò ṣe kí ni pé kó mú mi tọ́ ọba wọlé tán tọ́rọ̀ bá gbà bẹ́ẹ̀ lọ máa ń kọ́. wọ́n lọ lẹ́tọ̀ọ́ sí kó o síkì fún divorce ṣé kò sì sí fún dìfọ́ọ̀sì yẹn tó ti pé ìwà àtọmọ rẹ tó pé ìwà àti ọmọ rẹ mo rò pé àti gbọ́n mọ́sálà yé nìsín kó o gbérú àdéhùn bẹ́ẹ̀ wọ́n ní kò sàbúrú bẹ́ẹ̀ kí wọn náà ju àdéhùn bẹ́ẹ̀ síwájú ọkùnrin wọ́n ní ọ̀sán bẹ́ẹ̀ ló ti yé but ntí ó tẹ̀lé ni pé ṣé dandan ni kọ́kọ́ rẹ kó pé àdéhùn yẹn àbíkọ́ máa pè é àwọn kan ní dandan ni àwọn kan ní ò dandan ọwọ́ á dandan kò dandan o tára bá ti ní obìnrin tó wà affected ok wọ́n gbà wípé níwọ̀n pàtọ́kọ́ ti gbé àdéhùn yẹn obìnrin yẹn ó ti ní ìdí lọ́wọ́ tó bá béèrè fún ìkọ̀sílẹ̀ wọ́n ní tí ọkọ bá kọ̀ sílẹ̀ kó gbé e lọ sí ilé ẹjọ́ tí ilé ẹjọ́ bá wà kílé ẹjọ́ sí fásitì kí wọ́n tú ìgbéyàwó yẹn ká pẹ̀lú àṣẹ wọn tàbí kóbìnrin ẹsẹ̀ kúlù yóò sá wà ọ̀nà àbáyọ tí ó fi kúrò ní abẹ́ àṣẹ ọkùnrin yẹn nítorí náà èyí ni àkójọpọ̀ ohun tí àwọn onímọ̀ sọ tí wọ́n ṣe ní àlàyé àmọ̀ràn tèmi fún ọ ni pé mọ́ fi àwọn májẹ̀mú ìrọ́pò sọ̀dá àti o ti mọ ibi tó yọrí sí báyìí wípé ìdíkẹ́ padà túká ni ó padà já sí so sọ́ọ̀bù àdíkè fún sọ̀dá àkè rẹ ni nígbà tí wọ́n sọ pé tọrọ bá rọgbọ mọ ẹ túká ni sọ́ọ̀ ní kéè fún sọ̀dá àkè rẹ ni so o ti rí kó o ti gọ́ra rẹ pẹ̀lú bó o ti lọ fi májẹ̀mú yẹn sí sọ̀dá àkè gbà sọ̀dá àkè lọ́tọ̀ májẹ̀mú ìgbéyàwó lọ́tọ̀ má fi ọ̀kan jìrọ ìkejì.